الله أكبر Yeah. كل حال الحمد لله قبل كل حال الحمد لله قبل كل حال الحمد لله بعد كل حال الحمد لله بعد كل حال الحمد لله رب رب العالمين الحمد لله على كل حال الحمد لله قبل كل حال الحمد لله بعد كل حال الحمد لله فوق كل حال الحمد لله rabbil alamin. alhamdulilayi àwa ṣọpẹ́. àwa ṣọpẹ́. rabbil alamin náà gbọ́pẹ́ àwa. gbọ́pẹ́ àwa. ṣèwọ ni látìfù aláàánú. aláàánú. ṣèwọ ni sátàrù aláràṣe. aláràṣe. kó máa yọ wá lẹ̀ láìkẹ́. kó máa yọ wá lẹ̀ láìkẹ́. ọlọ́run dákun máa yọ wálẹ̀ láìkẹ́ dákun má yọ wálẹ̀ láìkẹ́. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi wa ashabihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A Ọlọ́run ní kíkí ọlá. Akí Ọlọ́run ní kíkí ọlá. àkí ọlọ́run ní kíkí ìmọ̀ dúpẹ́ fún ìmọ̀ mórè fún ọba kàyàkàyà ọba tó tó ń kí ọba tó tó ń kí Allah lẹ́yìn kíkí ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣáájú ẹ̀dá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run báwa kẹ́ ànábì tó bá ti ń ṣe kẹ́ rẹ̀ fánábì má gbàgbé gbogbo àwọn sàhábà rẹ̀ àti àwọn tábẹ àtàwọn tábẹ ìtàbẹ ayél àti gbogbo àwọn àfáà wa tí agbọ̀dọ̀ wọn kẹ́kọ̀ọ́ tí ajàǹfààní lọ́dọ̀ wọn àti gbogbo àwọn àfáà wa bákan náà tí à ń wò láwòkọ́ṣe tí wọ́n kù lábẹ̀mí hmm. ọlọ́run bá wa ṣèkẹ́ fáwọn tó ti lọ. amina. Uh, kó o bá wa ṣe ìkẹ́ ayé fáwọn tí wọ́n kù láyé. àmín. a wá tọrọ fún àwọn ọlọ́lá wa tí wọ́n gbé wú àwọn ètò dáadáa báyìí kalẹ̀ àwọn amúrùmọ́wòrán hmm. tá a máa wo àwọn ẹni ọlọ́run lójú ètò yìí bákan náà tá a sì máa kọ́ ẹ̀kọ́ Islam tá a máa gbọ́ òfin Ọlọ́run tá a sì tún máa gbọ́ súnà anábì wa sallallahu alayhi wa sallam àwọn ẹni tó gbéwú iṣẹ́ dáadáa báyìí kalẹ̀ Ọlọ́run bọ́sẹ̀ àbáwá máa lékún ọlá wọn. amina. Ọlọ́run mọ́ bá tí ó yẹ kí wọ́n rí nínú iṣẹ́ ńláńlá báyìí Ọlọ́run mọ́ jẹ́ ó bàjẹ́. amina ya Allah. bákan náà báwọn kan bá gbé kalẹ̀ tí wọn ò rí aṣojú rẹ tí ó máa bá wa darí rẹ ní dídarí tàǹfààní tí òfin ní ba òfin ìsìláàmù jẹ́ yóò tó kù díẹ̀ káàtó jẹ́ abẹ̀rẹ̀ láti rí olóòtú wa ẹni ọlá ẹni dòkítọ́rù wa Sheikh Abdulrahim ọlọ́run mọ́ṣá bàbá lékún mímọ́ kó lékún àlùbáríkà. Àmín kó wá lékún ìfàyàbalẹ̀ kó lékún àlàáfíà fún wọn àtàrà tiwọn la fi ń rántí àwọn aṣáájú wa láwọn àfáà wa tí wọ́n ti ń gbabí kọjá tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí ọlọ́run wíṣì àtànábìfẹ́ tí sì ń jàǹfààní fún gbogbo àgbáyé gbogbo àwọn àfáà wa tí wọ́n ti gbabí ọlọ́run jẹ́ kí màá yín ó jọba o. amiina. Uh, ọlọ́run bá wa lékún karama yín àmín lékún ìfọ̀kànbalẹ̀ yín àmín á wà ní àṣepẹ́ àmín lórí ìlànà ẹ̀sìn ìsìláàmù yìí àmín ọlá ọ̀kan ṣoṣo tí ọlọ́run ọba jẹ́ mm-hmm. náà ká má ba bàsìkò jẹ́ ká má fàágùn púpọ̀ níbi kíkí ibi tí a lọ fúnra wa lénìí òun náà ni ọ̀rọ̀ lórí ọpẹ́. ọ̀rọ̀ lórí ọpẹ́ tá a bá wò dáadáa ká kọ́kọ́ lọ ìsàlẹ̀ náà ká tó bọ́ sókè. ìsìláàmù jẹ́ òye wa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn ahadis àbí àwọn àyà alukura'an wípé ọpẹ́ dúdú. gbòógì kan ló jẹ́ nínú ahada osusu díìnì nínú ohun tí ẹ̀sìn ìsìláàmù tó fi fi ẹsẹ̀ múlẹ̀ tá à ń pè ní ègbò nínú ọ̀kan ló jẹ́ nínú gbólóhùn ọlọ́run ọba tí ń sọ fún wa bá ń rán láàkí mìíràn ṣe ìtọ́ ó ní wa ma halakutu lil jinna wal insa illa liya'budun. A'udhu billahi minash shaitanir rajim. Hmm. Bismillahir rahmanir rahim. Wa ma halakutul jinna wal insa illa liya'budun. Ara wọn ní èmi ọlọ́run ọba dẹ́dà gbogbo àwọn nǹkan tí mo dá mi ò déédéé dá lásán nítorí kí ni mo fi dá àwọn àlùjànnú nítorí kán lè máa sìn mí ọlọ́run nítorí kí wọ́n lè máa yìn mí ọlọ́run nítorí kí wọ́n lè máa rábàbà fẹ́mi ọlọ́run. wọ́n máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun. bákan náà gbogbo àwa tá a jẹ́ ènìyàn gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá àbára láti ara babaláwa ádámà ọlọ́run ò tútú dé kò dédé dá àwa náà tí ò kọjá nítorí ká lè máa dúpẹ́ fún ọlọ́run tábà ní illa liya'budun ká lè máa dúpẹ́ ká lè máa sìn wọ ọlọ́run ká lè mọ̀ọ́re fún ọlọ́run afáwa hmm. àgbà tá a pè ní Ibnul Qayyim rahimahullah ó wà ń sọ nínú gbólóhùn ẹ̀ ó ní. mabuna dini alakọ ìdàtẹ́yìnì. ó ní mímọ tá a mọ ẹ̀sìn ìsìlámù àmọ́ sórí òpó méjì. azikro wa ṣoko. òpó méjèèjì tí ó wá gbé ìsìlámù dání tá a fi mọ wípé ìsìlámù ń bẹ lára lágbájá òun náà ni azikiru wa ṣoko òun ni kí èèyàn máa fi gbogbo ìgbà ṣèpèrí ọlọ́run kó máa fi gbogbo gbà ṣàzíkiri fọlọ́hún kó máa fi gbogbo gbà rántí ẹ̀dídá ọlọ́hun tó dá ẹ wá ṣúkúrù kó o sì máa wá fi gbogbo gbà fún lọ́pẹ́ bó o bá jí láàárọ̀ máa rántí kó máa fún lọ́pẹ́ bó bá dọwọ́ ọ̀sán máa rántí máa fọlọ́hún ọba lọ́pẹ́ bó bá dọwọ́ ooru òun náà lọ́pẹ́ tọ́ sí òun náà lọ́pẹ́ yẹ lẹ́kọ̀ọ́ ni hí sallallahu alaihi wasallam. لمعاذ لمعاذ رضي الله عليه وسلم لمعاذ رضي الله عنه والله إني لا أحبك فلا تنسى أن تقول دبر كل الصلاة اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك wọ́n wá fi àpèjúwe gbólóhùn aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún Maaz ó ní. ìrẹ màá zì nílà òhébókà. A, mo fẹ́ràn rẹ púpọ̀ mo fẹ́ràn rẹ jùlọ. wàláhì nílà òhébókà. mo tún fọlọ́hún búra lórí ìfẹ́ tí mo ní sí ẹ pé ìfẹ́ òdodo ni mo ní sí rẹ ìrẹ màá zẹ. bàlátà ń sá àǹtakùlà dúró àkùlà sọ̀láàtì. mọ wàá gbàgbé àǹfààní tí mo fẹ́ fún ẹ ni wípé má gbàgbé ní gbogbo ìgbà tó o bá ti kírun tán. Eh? kó o máa sọ nínú gbólóhùn ẹ wípé. Allahumma ìní ala dhikrika wa shukrika wa husni Ìwọ náà máa bá mi wí bó ti ń gbọ́ máa sọ wípé Allahumma. Allahumma. Inni ala Arábìnrin sọ wípé má gbàgbé gbogbo ìgbà tó bá ti kírun tán máa wí gbólóhùn náà gbólóhùn yìí ń jẹ́ gbólóhùn ìmoore fún ọlọ́run ìdúpẹ́ fún ọlọ́run wípé ọlọ́run mi ò. Allahumma. Bà mí láyè fi rọ̀ mí lọ́rùn. Àìní aládékèrèkà. Kémi kí n lè máa ráyè àti kí n lè máa rántí ṣèpèrí rẹ. Wà ṣókóríkà. Wá máa wá fi rọ̀ mí lọ́rùn láti wípé kí n máa dúpẹ́ fún ẹ ní gbogbo ìgbà lórí gbogbo ìwàsí wà kó sùnà bákan náà wọ́n tún fi rọ̀ mí lọ́rùn lẹ́ni tí ó máa ṣe kí ni lẹ́ni tí ń máa ṣe ẹ̀sìn dáadáa bó ti tọ́ àti bó ti ṣe yẹ bó ti ṣe fẹ́ sí. la fi ń sọ nínú ìwọlé wa wípé alhamdulillahi ala kulli halim. ala alhamdulillahi qabla kulli halim. ala kulli halim. ìgbé ìrẹ́ ọlọ́run èmi ń dúpẹ́ fún ẹ èmi ó sì máa dúpẹ́ fún ẹ lórí gbogbo wàsí tí mo bá bára mi. alhamdulillahi qabla kulli hali. ọlọ́run mi o èmi ó máa jẹ́ ẹrú ọlọ́pẹ́ fi ràn mí lọ́rùn gbà mí láyè kí n máa dúpẹ́ síwájú gbogbo ohun tí ó bá kàn mí lóore àbí tí ó bá kàn mí lékejì. alhamdulillahi bàdà kò lè bákan náà fi ràn mí lọ́rùn ọlọ́run kémi máa bẹ nínú ọlọ́pẹ́ nígbà tí o bá ṣe rere kan fún mi àbí tó o tó fi kan kàn mí lẹ́yìn ìgbà tó fi kàn mí tán kì í lè máa ráyè fún ẹ. alhamdulillahi fawqa kulli hal. àníṣe ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ọlọ́run gbà mí láyè kọ́pẹ́ mi ó máa ṣáájú gbogbo ìwàsí àti gbogbo nǹkan tí ìmọ̀ fojú gan ni àbí tí ìmọ̀ faragbà nílé ayé. alhamdulillahi rabbil àní ọlọ́run ìwọ náà lọ́pẹ́ tọ́ sí lérí gbogbo ìgbà ìwọ náà lọ́pẹ́ tọ́ sí nínú gbogbo lẹ́nu gbogbo gbogbo wa gbogbo wa tó ṣẹ̀dá gbogbo àgbáyé ó wá sọ fún wa pé hakikatu shukr. hakikatu shukr. an yafha al-mu'minu mu'minu bil-mun'imi la bin-ni'ami. etí tí ń gbọ́ mi kó mọ̀ wá gbọ́ ohun tí ń jẹ́ pàápàá ọpẹ́. ohun tí ń jẹ́ pàápàá ọpẹ́ fún ọmọ èdè ènìyàn hmm. òun náà ni wípé ayafura halimu ominu bílí mu ní ìmì. láàbì ní àmì. láàbì ní àmì. Allahu akbar. èyí tí ń jẹ́ wàhálà tí ń jẹ́ dààmú tí ò yé mi àti irọ́ nìyẹn gbogbo bàtà bá fojú gán ní ire àbí ọlọ́run bá ṣoore fún wa ìdùnnú wa òun náà ni wípé ẹ mo ra mọ́tò èmi lọ́lọ́run ṣe mọ́tò fún ẹni oore èní tí ọlọ́run ṣe fún wa la máa ń dunnú lé lórí nígbà tọ́lọ́run bá fi rọ̀ ẹ́ lọ́rùn tó fẹ́yàwó tó da nínú ilé tó wá ń rí ìgbádùn ìyàwó rẹ̀ wípé onítẹríba ọmọ kan tọ́jú ọmọ ń tọ́jú ọmọ jẹ́ ń sè ìdùnnú rẹ̀ náà ni wípé mo fẹ́yàwó tó rẹwà mo fẹ́yàwó tó da àbí bó o bá rọ ọmọ bí tọ́lọ́run bá fún ẹ lọ́mọ rẹ̀ ìdùnnú rẹ̀ náà ni ọmọ mi èmi náà bí masáyé ọmọ wa fi kọ́pá inú rẹ̀ ó máa dùn ó máa gbé sọ́tún ó máa tọ́mú fún ó máa tó tí fún ó máa múra fún ó máa wò inú rẹ̀ ó máa dùn tó sì ṣe wípé oore tí ọlọ́run ṣe fún wa kọ́ ló yẹ á máa dunnú sí kọjá almọ́ọ̀mẹ́nà bẹ̀lẹ̀ mọ́ ní ìmì láàbẹ̀ ní àmì. kọjá ẹni tó ṣoore fún wa ta lẹni tó ṣoore nì ọlọ́run ọba ni nígbà tí oore bá ti dé gbà lẹ́kẹ̀ẹ́ náà ẹni tó ṣoore fún wa ọlọ́run tó ṣe oore nì fún wa ọ̀hún lákọ̀ọ́kọ́ ronú kàn la máa dunnú sí ó jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ hakíkọ́ tó ṣókò. ìpele elékejì. ìyàlẹ̀ al-i'tiraf bi ni'matil mun'im. bákan náà òun náà ni al-i'tiraf kí ká dá a mọ̀ kí ẹ̀mí wá dá a mọ̀ kọ́kàn wá ó dá a mọ̀ wípé bi ni'matil mun'im lórí oore ìdùnnú tí olóore ṣe fún wa ká dá a mọ̀ wípé oore yìí pọ̀táàbù tọ́lọ́hún tí mo ṣàwọ́jọ tí mo ra yìí kì í ṣagbára mi mo fi ra hmm. ẹni ká mọ̀ àmọ̀ dájú pé èmi lọ́lọ́hún ṣe é fún ṣùgbọ́n ẹni tó yẹ kí n kí kí n kì í máa tara oore tọ́lọ́hún ṣe fún mi yìí í máa tara rẹ̀ mọ́ ọlọ́hún. yaqulu Umar ibn al-Khattab radiyallahu anhu àní ọ̀kan náà àwọn sàábé gbòógì nínú àwọn sàábé tá a pè ní umaru kọ́lọ́n kó bá wa yọnu sí i. ó sọ báyìí. bàlẹ́ níta tó ṣoko. balaga bihel mazid. gbogbo ẹni tó bá ṣe wípé ó mọ orin tó wá mú ọpẹ́ tí wọ́n ń fi ọpẹ́ tí fi ń rin ọlọ́run ní kàkí tí ń dúpẹ́ fún ọlọ́run lóòrèkóòrè tí wọ́n á yin ọlọ́run tí ń fùsù rẹ̀ lórí oore tó ṣe fóun ó ní à ó ń tọ̀ ń kókó eríire o àlékún ní tọrọ ni. láàásì ìdáná kun lọ́lọ́run ọba ọba àlékè ọlá fi sọ fún èmi àti rẹ wípé máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kàṣá máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kàṣà máa dúpẹ́ tàbá ti ń dúpẹ́ orí alékún bẹ̀dáṣà yìí dúpẹ́ yóò sì sábà máa ọmọ ọlọ́pẹ́ ṣá dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kàṣà máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́. ìṣàbámà. ọmọ ọlọ́pẹ́ kàṣà máa dúpẹ́. lọ́run fi ń sọ fún èmi àtẹ̀yìn nínú àlùkùránì wípé láì ń ṣàkárí tún ṣé a ti ṣe àwùzù tẹ́lẹ̀. bàdà àwùzù mi láì ní iná ṣe ìtọ́ ní rọ́ṣì mi ó ní láì ń ṣàkárí tún. Làásìdánakùn. Làí ṣàkárí tún làásìdánakùn àní ló fa sábàbí lọ́lọ́run fi ń sọ nínú gbólóhùn ẹ̀ wípé ẹ máa dúpẹ́ fún mi o ẹ máa dúpẹ́ fún èmi ọlọ́run nítorí wípé gbogbo ẹni tí bá ti ń dúpẹ́ nǹkan kan ò sí fún ọpẹ́ dúdú tó kọjá àlékún rẹ̀. kọ́lá nǹkan fẹ́rẹ́ tó hàn. oore tí ọlọ́run bá ṣe oore tí ọlọ́run bá ṣe fún mi hmm. ọpẹ́ ní ìfìdè mọ́lẹ̀ ilé tọ́lọ́run bá kọ́ fún ẹ ọpẹ́ tó o bá dún fọ́lọ́run ló fi délé ìnìmọ́lẹ̀ hmm. ọmọ tọ́lọ́run bá fún ẹ bí ọpẹ́ tó o bá fún fọlọ́run ló fi di ọmọ nì mọ́lẹ̀. ìlà kúntà fi ní ìmọ̀tẹ́ ọ̀nfààrí àhá فإن المعاصي تذل النعم الله أكبر وحافظ عليها بشكر الإله إله فإن الإله سريع النقام الله أكبر àní bọ́lọ́hún bá ṣoore fún ẹ mọ oore fún olóore ìdá kọ́ńtà fi ní ìmọ̀ tí ń fa àrìn àhá. àní ṣe dáadáa pẹ̀lú rẹ̀ nígbà tí oore bá tẹ̀ ẹ́ lọ́wọ́ mú dání dáadáa máa ń mú máa ń tọ́jú kó o wá mọ̀ pé olóore òun náà lọ lọ́hùn. fàínàlímà á sí tó ṣe lọ nàám. nítorí wípé oore tọ́lọ́hún fún ẹ tó wá ń ṣe alẹ́ ahò lórí ẹ̀ tó tó wá ń tara oore nìṣẹ́ ọlọ́run. tó ṣe lọ nàám oore ni yóò padà já yóò padà fò mẹ́ẹ̀ lọ́wọ́ ni yóò lọ mẹ́ẹ̀ lọ́wọ́ ni oore tọ́lọ́run ṣe fún ẹ tó wá ń tara oore níṣẹ́ ọlọ́run àpèjúwe yìí tá a ṣe wá lọ sẹ́yìn yìí láì mọye àwọn èèyàn tí wọ́n gbèrò láti ra ẹran fi sọdún nínú oore ló wà ọlọ́run wá bò wọ́n láṣìírí ló wá ra ẹran láti fi súnmọ́ ọlọ́run láti fi ṣe súnà anabiwa muhammad anabi ibrahim àtànábì Muhammad ẹran ni ni wọ́n jẹ́ ayọ̀ fún wọn ló wá pé àwọn ẹgbẹ́ pé tọ́ ọ̀dẹ̀ nílọ́dún iléyà o o ti wá sun ẹran náà àbí o ti ṣe mìṣí àbí o ti dín o wá lọ ra bíyà sórí ẹ̀. Báyínàlímà á sí tó ṣe lò ní àmì. Òun fi ń han lọ́hùn wípé oore tó ṣe fóun nì táṣìírí ìhún bò tóun fi dẹni tí ó ń ṣe ọdún tóun fi dùnnú ó wá ń fi ìdùnnú nì òfin ṣe ọlọ́run àwọn ah, wá rántí wípé ọlá ni yóò bọ́ lọ́wọ́ rẹ̀ ni. wàhálà aláìhá bisoko ìlera. gbogbo ẹni tó bá fẹ́ fi ààbò tó fẹ́ fi bo oore ṣe fún kò sí nǹkan kan tí ó fi ṣe kọjá ọpẹ́ dúdú fún Ọlọ́run. ọ̀hàfínà lè yíha àbí sókè léra. ó máa wá dúpẹ́ fún Ọlọ́run lóòrèkóòrè pé èmi ló ṣèyí fún èmi nìkan tán innal ilaha sari'un niqam. nítorí wípé ọlọ́run ọba mi ọba àlekè ọlá ó yá ó yá púpọ̀ láti sànyàn ní ẹ̀san ó sì yá púpọ̀ láti ṣe ohun tá a wí wípé kó ṣe àlékún ẹ̀ fún ẹ nígbà tó bá mọ lóore látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹni tí bá ń bẹ nínú ìwàsí kejì náà ọpẹ́ lọ́lọ́run ó fi yí padà fún bọ́lọ́run bá ṣoore fún ẹ ọpẹ́ ló fi dè mọ́lẹ̀ bọ́lọ́hún ò bá tí ì ṣe é tóun retí kí ọlọ́run ọba ó ṣe é ọpẹ́ ló tún fi ṣe kí ni ló tún fi já orí gbà lọ́dọ̀ ọlọ́run. ìpele elékejì sheikh eh, muhammad. ahmiyatu shukur. ìpele elékejì nínú ahmiyatu shukur òun náà ni yardahu Allahu ta'ala. Qala ta'ala. Lọ́wọ́ fi sọ fún wa nínú tíra alápọ̀nlé wípé. In takfuru fa inna Allaha ganiyyun ankum. Allahu akbar. Wala yarda li ibadihil kufra. وإن تشكوا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى. pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ó ti dá mi lójú tó ti dá ẹ lójú wípé ẹ̀sìn yìí tí ọlọ́run ọba gbé kalẹ̀ fẹ́mi àtìrẹ nǹkan méjì ló dálé àkọ́kọ́ ọbẹ̀ òun náà ní ọpẹ́ èkejì àdíkù òun náà ní ìmọ̀ọ́sẹ̀pẹ̀rí ọlọ́run wọ́n á sọ fún wa wípé nínú àwọn ohun tọ́lọ́run ọba yọ́nú sí ju òun náà lọ́pẹ́ lọ́lọ́run fi ní bẹ́ẹ̀ bá ń takúfòrúfa inna Allaha غني عنكم ولا يرضى ولا يرضى لعباده الكفر bó o bá ṣàìmoore sọ́lọ́run. wọ́n ń taṣíkò yàtọ̀ òlàkùn. lórí oore tó ṣe fún ẹ tó wá rò wípé àbí agbára mi ni àbí mi máa ń ṣe mi ni àbí ìgbà tí mo jìnnà ni àbí ìgbà tí mo kàwé jìnnà ni àbí ìgbà tí mo kéwú jìnnà ni lọ́lọ́run fi ṣe báyìí fún mi ẹni tó wá ń rò nínú mímọ̀ ṣe rẹ̀ tó wá ṣàìmoore sí ọlọ́run kò ní ọlọ́run ò yọ́nú sí o nítorí pé omi mi ọlọ́run ọlá ń bẹ lọ́dọ̀ mi mo rọrọ̀ ju gbogbo ohun tí oúnjẹ lójú tí òun pọ́n léyìí lọ. ẹlẹ́kẹ̀ẹ́ nínú àmì àti ṣoko ẹgbẹ́ ìyàwó tó àwọn ọlọ́wà. ẹ èkejì nínú pàápàá jùlọ ohun tí ń jẹ́ ọpẹ́ mm. òun náà ni wípé ìyọ́nú ọlọ́run ọlọ́run yọ́nú sí gbogbo ẹni tí bá ṣe kí ni ò ti bá ń dúpẹ́ fún bó o bá ṣàyìmọ́re sí i kò yọnu sí olóhùn ò yọnu sí àìmoore òun ò yọnu sí gbogbo ẹni tó bá ṣe kíni o tí kò bá mọ̀ pé òun lòun ṣoore fún ẹlẹ́kẹta ẹ̀làámùnù. àlàámùnù mi nà láàdábì. qala ta'ala ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum. wa kana Allahu shakiran alima. èyí tó jẹ́ kẹta òun náà ni ẹ̀làámùnù min azab tó o bá ń dúpẹ́ oore fún ọlọ́run yóò kó ẹ yọ nínú ìyà ọlọ́run lọ́lọ́run fi sọ fún wa wípé kí ni ìjẹyìn yà fi ṣe. máa fọ alóhùn bí àzàbí èmi ọlọ́run mi ò lówó ná èmi ọlọ́run mi ò nílé ń kọ́ èmi ọlọ́run mi ò lọ́mọ ń bí gbogbo ohun tí ń jẹ́ oore ìní góòlù ń lò mi ló jẹ ń jẹ mi láṣọ ń wọ̀ gbogbo ohun tí mo ṣe fún yín ìdẹ̀ra ni fún yín nígbà tó bá ti tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá ń dúpẹ́ fèmí ọlọ́run tẹ́ ẹ wá gbà mí gbọ́ lódodo pé mi ni mo ṣe kí ni mo fẹ́ gbà lọ́wọ́ yín fi ṣe òun ló fún mi. ìṣàkàrọ̀ tó ń wá máa ń tán wá lọ́wọ́ òṣàkìrán àlèémà. nítorí wípé èmi ọlọ́run èmi ọlọ́run ọba lọ́ba ọpẹ́ èmi náà ni mo sì nímọ̀ fún gbo lórí gbogbo ẹni tí bá ń ṣọpẹ́ làfàmì kan fi ń sọ wípé ọpẹ́ lọ́lọ́run béèrè kámi àdúpẹ́ ọpẹ́ lọ́lọ́run béèrè kámi àdúpẹ́ bẹ̀rù bá dúpẹ́ yóò gbà mìíràn bí o sì dúpẹ́ yóò ṣàbámọ̀ ọpẹ́ lọ́lọ́run béèrè kámi àdúpẹ́. dúpẹ́ oore yóò ṣàbámọ̀ ọpẹ́ lọ́lọ́run béèrè kámi àdúpẹ́. jẹ́ àtẹ̀mí àti ìwọ náà ẹ jẹ́ ká jọ gbìyànjú ká máa fún ọlọ́run ọba ní ọpẹ́ ní gbogbo ìgbà nítorí wípé ẹni bá ń fẹ́ oore àlékún lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ ni ó fi gbà á ẹni tí ó bá sì ń fẹ́ ìyà tí ń fẹ́ ebi tí ń fẹ́ òṣì ó ṣàìmoore kò fi ọpẹ́ lẹ̀ jẹ́ àtẹ̀mí àti rẹ ọlọ́run ó jẹ́ kí ọpẹ́ ìdùnnú kó máa tọ́ sí wa ọpẹ́ ìbànújẹ́ ó kéré ó tóbi ọlọ́run ní fi kàn wá wọn tó bá ń bẹ nínú ìrònú tó bá ń bẹ nínú ìbànújẹ́ tó ń bẹ nínú ẹkún tó ń bẹ nínú òṣì tó ń bẹ nínú ìpayín kéke ọpẹ́ ni kò fi gbà kó fi gbọn gbogbo hmm. ẹ dànù hadith kan sọ fún wa látàánú aṣáájú ẹ̀dá anabi wa muhammed tó ní afdalu du'a alhamdulillah. Hmm ẹ̀rí èyí tó lóore jù nínú àdúrà pé mo tẹ̀ jókòó mo tẹ̀ jí lóru mo fẹ́ bẹ ọlọ́run mo fẹ́ bọ́ ọlọ́run sọ̀rọ̀ á ní ìwọ gbé sùn láti yẹ kó mo fa alhamdulillah alhamdulillah alhamdulillah ó ti tó ẹ hmm. nítorí wípé ọpẹ́ yìí òun ni ó máa sọ ohun tó kàn bí máa dúpẹ́ fún ọlọ́run lọ́lọ́run ó fi máa mọ ohun tó kàn nínú ìgbésí ayé rẹ ó mi ó dọwọ́ ìwọ náà ẹ jẹ́ kí a kún fún ọpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ láì lóǹkà láì níye kábàá lè ṣe kí ni o kábàá lè gbà míì sí kábàá lè mọ̀ ga sí kí ọlọ́run bá kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a ní ìdàgbàsókè ká sì ní ìtẹ̀síwájú ọ̀làlá haúlà wàlà quwwata illa billahil aliyyil azim wassalamu alaikum wa rahmatullahi wọn wọ́n fi lọ ta wọn lọ́wọ́ ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ ta wọn lọ́wọ́ èrò tá ń gbà sí wọn kan sùn kan máa máa jí máa èrò tá à ń gbà sí wa kan lọ́kà máa má dé máa ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ta wọn lọ. àmì olùwà ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ta wọn lọ́wọ́ ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ta wọn lọ́wọ́ èrò tá ń gbà sí wa kan sùn kan máa má jí máa èrò tàǹgbà sí wọn ká lọ ká má má dé má ọlọ́run tó lẹ́mí wọn má fi lọ́tà wọn lọ. à ń fi eléyìí fi tọrọ fáwọn ọlọ́lá wa tí wọ́n gbéwò iṣẹ́ dáadáa yìí kalẹ̀. ọlọ́run tó lẹ́mí wa. bẹ̀rẹ̀ látòrí bàbá wa alhaji abdulrazaki saka sefu àríkọ́ṣe ọlọ́run tó lẹ́mí wa máa fi lọ́ọ́ ta àwọn lọ́wọ́. àmín ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ta wọn lọ́wọ́. àmín. torí pé èrò tán gbà sí wọn kan sùn kan máa ma jí mọ́. èrò tán ro sí wọn bí kan lọ́ka máa ma dé mọ́. ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ta wọn lọ́wọ́. àmín Olúwa ọlọ́run tó lẹ́mí wa máa fi lọ́ta wọn lọ́mọ. Ọlọ́run tó lẹ́mí wa máa fi lọ́ta wọn lọ́wọ́. Èwo tọrọ sí wọn ká sùn ká máa máa jí máa. Èwo tọrọ sí wọn ká lọ ká máa máa dé máa. Ọlọ́run tó lẹ́mí wa máa fi lọ́ta wọn lọ́wọ́. Àwọn ọlọ́lá wa alhaji wa Aji abdulrasaq àtàwọn ọmọ ìyá rẹ̀ alhaji wa Aji musa saka alhaji wa Aji yakub saka sefu àríkọ́ṣe agbélátòrí bàbá tó bí wọn fi kan gbogbo àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n ti ré kọjá lọ ọlọ́run bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n. àmín. ọlọ́run ìwọlọba tó wá fi wọ́n sípò kí wọ́n máa gbé ìsìlámù ga ọlọ́run mọ̀jẹ̀ rẹ̀ lẹ̀ láéláé. àmín. gbogbo ìgbà tí wọ́n bá ti ń ga sí tọ́lá wọn ń ga sí dájú iléeṣẹ́ yìí òun náà gbọ́dọ̀ máa ga sí tí gbogbo àwa mùsùlùmí àgbáyé tá a lè máa jàǹfààní rẹ̀ wọ́n mm. fi ẹ̀mí wọn wọ́n fi lé ọ̀tá wọn lọ́wọ́. àmín bákan náà àwọn olóòtú dr dr wa alhaji abdulrahim Eh, sheet sani ọlọ́run wò bá wa lékún àlàáfíà tiwọn náà amina bá wa lékún mímọ̀ wọn àmín bá wa lékún wìláyà wọn àmín a tó wá tọrọ fún àwọn tẹkinisíẹ̀ wa bẹ̀rẹ̀ látòrí alájà wa tí wọ́n gbà wá lẹ́nì mm. fíka gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ nílé bí látòkè délẹ̀ ọlọ́run tó lẹ́mí wọn máa fi lọ́ọ́ àwọn lọ́wọ́ ni. طول ومفلة والله Eotawo si wa kasu kama majima. Eotawo si wa kala kama madima. Ara ó tó lẹ́mí wa máa fi lọ́ta wọ̀ lọ́wọ́. Bákan náà, a tọrọ fún gbogbo ojú tí ń wò wá, gbogbo etí tí ń gbọ́ wá àti gbogbo àwọn tó ń wá sílé iṣẹ́ ń bí wá sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run gbogbo wa látòkèdè ọlọ́run jájọ láṣepẹ́. amina. ọlọ́run má yẹ fún wa ọlọ́run má bò fún wa àtúbọ̀tá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jó dà ọlá amina. naam ibi tá a sọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ ọpẹ́ fún ọlọ́run. àwa fẹ́ bọ́ sórí àwọn ànáwá oṣù kùrì. bá pe bá pé ànàwá oṣokúrì àwọn oríṣi nbe, tí ń bẹ a kà díẹ̀ fúnra wa wọ́n sọ fún wa wípé oríṣi ọpẹ́ tí ń bẹ àkọ́kọ́ ọbẹ òun náà ni ọpẹ́ àfọkàndú. àṣokò bil qalbi. ọpẹ́ àfọkàndú ó ní huwa tasawuru ni'ima. huwa tasawuru ni'ima tán. òun náà ni kéèyàn ó máa fi ọkàn. kóun náà gangan máa fi ọkàn wo ìgbésí ayé ara rẹ̀ lérí oore tọ́lọ́run ṣe fóun téèyàn bá jí lójúmọ́ kó wá gbé làákàyè yẹn kalẹ̀ kó wọn wá rówó pé látìgbà tí mo ti dáyé náà àà ọlọ́run ṣe báyìí fún mi alhamdulilayi ọlọ́run ṣe báyìí fún mi alhamdulilayi máa dára rẹ padà sẹ́yìn nígbà tó wà ní primaire tó ń lọ léèwé máa rántí wípé èmi náà ni mo ń ka nígbà tí mo ń ka séyìí àbí nígbà tí mo tẹ̀ ka sóyè àbí nígbà tí mo tẹ̀ ka sódò ìwà mi báyìí ni ìṣesí mi báyìí ni ìjẹ ìjẹ mi báyìí ni ìmú mi báyìí ni ìnira mi báyìí ni máa wá dára rẹ padà sẹ́nìí wípé èmi náà lénìí ni mo wá di ẹni tí mo ṣe kí ni mo ralẹ̀ á èmi náà bẹnu ẹni tó rí lẹ̀ mọ́kọ́lé èmi náà ń bẹ ní ẹni tó rí ilé kọ́. àtẹ̀sọ́wọ́ ni máa. máa fi ọkàn rẹ sí gbogbo ohun tí ọlọ́run ọba tó ṣe fún ẹ nínú oore ayé. ìpele àkọ́kọ́ nù bí wọ́n bá ti jẹ́ ni tí ń fọkàn yàn tí ń fọkàn rò tí ń fọkàn ṣí wàláhì lazim ó mọ̀ mọ́re fún ọlọ́run ó mọ̀ pé ẹni tó yẹ ká kí ẹni tó yẹ ká kí ẹni tó yẹ ká gbogbo fún òun náà lọ. àṣà nìyẹn àfáàmì kan ní tó bá rò títí títí títí máa wá sọ fún ọlọ́run wípé mọ̀kàn sára sólùwà sólùwà sólùwà mọ̀ra bàbà fọlọ́run fọlọ́run mọ̀kàn sára sólùwà mọ̀ra bàbà fọlọ́run. Súlì jàlá lè wálé kìrámì ọba ńlá ìwọ lọpẹ́ tọ́ sí. Mọ̀kására solúwa. Wọ́n náà wí bẹ́ẹ̀. Mo wá bàbá fọlọ́hún. wàlẹ̀kẹ̀rọ̀mí ọba ńlá ìwọ lọ́pẹ́ tọ́ sí. máa fi rò ó lójoojúmọ́ tó bá ti ń fọkàn rò lójoojúmọ́ ó rí wípé gbogbo ìgbà ó mọ̀ wà ní ọpẹ́ fọlọ́run. ẹlẹ́kẹ̀jì aṣọ́kúrò bíi lisan ó wà sanáwó alálùmọ̀nà ẹ̀mí. òun náà ni ẹlẹ́kẹ̀jì náà ni wípé kó o máa wá fi ẹnu fi dúpẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń fẹnu dúpẹ́ yìí àkọ́kọ́ máa fọkàn rò ó Elekeji, òun ni kó o máa fi ẹnu sọ gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ yìí ìzìhàrò lẹ́gínà mina ṣukur máa fẹnu ara rẹ fi kà á wípé èmi náà mo ní ṣẹ́ńjì lọ́wọ́ tí mo fi ń jẹun mo ń gbọ́ bùkátà ìyàwó mo ń gbọ́ bùkátà ọmọ mo ń rán ọmọ lọ léèwé mo ń rán ọmọ lọ lé ẹ̀kọ́ máa yanu bí mo ti ń yanu pé mo kan sára sólù ọmọra máa fi ẹnu sọ kó máa fi ojoojúmọ́ fi kọ́lọ́run rí wípé òun la inú rẹ òfin dúpẹ́ fún ọ kódà ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ kó máa mọ̀ pé inú ẹ̀ ń dùn. kó máa fẹnu wí kó máa fẹnu wí lójoojúmọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta àṣókòrò bíi jàwárìhì àṣókòrò bíi jàwárìhì bá a bá ti wá dún fi ọkàn fi mọ̀ọ́rẹ́ fọ́lọ́run tá a wá ń fi ẹnu wa tá a fi ń dúpẹ́ fún ọlọ́run ní gbogbo gbà bákan náà gbogbo eríke ríke ríke ara wa ká máa fi ṣe kí ni o ká máa fi dúpẹ́ fọlọ́run ká máa fi kí ọlọ́run báwo la wá ń fi ríke ara fi dúpẹ́ fún ọlọ́run gbà bàbá muhammed báwo la ti ń fi oríkèéríkèé ara fi dúpẹ́ fún ọlọ́run ọgbà gbà. àtàwọn ìyá abi hadimi hatta yasalu anishoko ilà àìnáyìnì. àpèjúwe òun náà ni arákùnrin kan tí ó lọ bá àbí Hazim tí wọ́n ń bi léèrè lórí wípé ah agba àgbà ninu nínú ire ìrẹ́ ọlọ́pọlọ dáadáa yìí mo fe kó o fi yé mi nígbà tí mo bá fẹ́ fi àwọn eríkèéríkè ara mi dúpẹ́ fún ọlọ́run lórí ihun tó ṣe fún mi ojú tọ́lọ́run dá fún mi yìí kò gbowó kò gba ó wá ń béèrè pé ọ̀dà ojú tọ́lọ́run fún mi tí mo bá ní mo fẹ́ mọ dúpẹ́ rẹ̀ ilé dúpẹ́ rẹ̀ tán kọ́ mi báwo ní ti ṣe dúpẹ́ oore ojú mi fọlọ́. qala lahu. in ra'ayta bihima khayran a'lantahu. àfa àgbà ni wọ́n ń sọ fún un ó ní nínú ìmọ̀ fi ojú ojú wa dúpẹ́ fún ọlọ́run òun náà ni gbogbo ìgbà tá a bá ti la ojú wa báyìí tá a bá fi rí nǹkan rí tá a bá fi rí nǹkan dáadáa tá a bá fi rí ìdùnnú ká ṣe kí ni ká máa polongo ẹ̀. wàhíì wàhíì tàbí ìhìnmá ṣàwọn ṣàtàwùtàwù. lẹ́ni mo rí ore báṣì lẹ́ni mo rí oore báṣì lẹ́ni oore oore báṣì ká máa dúpẹ́ rẹ̀ ká máa polongo rẹ̀ ká máa jẹ́ kí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ká máa mọ̀ pé ọlọ́run ṣoore ìdùnnú fún wa. ká máa mọ̀ pé a fojú gan ní nǹkan rere gbogbo àwa òbí ọmọ tá a gan ní ọmọ wa nínú ìmọ̀ yì àbí nínú ìmọ̀ dàgbà sí àbí nínú ìmọ̀ rípò àbí nínú ìmọ̀ jẹ́ èèyàn wa ká polongo ẹ̀ ká máa fi kí ọlọ́run ká máa fi yin ọlọ́run tọ́yọ̀ àìtàbí ìmá ṣàwọn ṣàtàtàwó. ṣùgbọ́n tá a bá wá fojú wa rí bi a bá fojú wa rí àléébù ọmọ ìlàkejì wa ọmọ ìyá wa a bá fojú wa rí nǹkan kan léyìí tí ò dáa ká kí ni o. ṣàtàtàwó. wọ́n ní ká pa mọ́lẹ̀ ká bọ̀ mọ́lẹ̀ gbogbo ohun tí ojú bá rí kọ́lẹ̀ nù mọ́ sọ. Hmm. ìmọ̀ fi ìmọ̀ dúpẹ́ ojú fún Ọlọ́run òun náà ni ká máa fi wo nǹkan rẹ̀ òun wá rí nǹkan rẹ wò ojú ẹ wá lọ síbi nǹkan tí ò dáa wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe a'udhu billahi minash shaitani rajim ọlọ́run mo wá ìsọ̀rí nípa ohun tí mo nǹkan burúkú tí mo fojú mi gbé yìí obìnrin olóbìnrin ń lọ lọ́ka ọ̀kan náà àwọn sàábé tí obìnrin nǹkan ń rí kọjá ẹ̀rí wọ́n sọ fún wa wípé ǹjẹ́ kóbìnrin náà kó tún aṣọ oró ni wọ́n wí náà ní ojú ẹ̀ bá fi ojú gbé nǹkan òhò obìnrin yìí lónìí ah ojú mi kí lórí hmm. ẹ̀rí ó sì wá ń ṣe kí ni o ó sì wá ń bẹ ọlọ́run ó sì wá ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run fún àìmọye. ànábì ló ránṣẹ́. ànábì ló ránṣẹ́ òfìlọ yìí ń gbà náà lọ́hùn. ẹ ó wá kọ́ lóhùn ní padà sọ́dọ̀ ànábì mọ́. <laughs> nítorí òun ti ṣẹ̀. nítorí mo ti ṣẹ̀ kí ni mo fojú gbọ́n níyì kí ni mo fojú gbé yìí ẹni kò dàbí èmi kò dàbí ìwọ tá à ń lo ayé èsì nígbà tó o bá rí ó rí ẹ nǹkan mọ rí ó tún tún fẹ́ tún wò. ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ o ti ń fi oore ọlọ́run tó ṣe fún ọ ti fi ń dẹ́ṣẹ̀ o ti fi ń kọlu ọlọ́run. Hmm. wọ́n ní bá a bá fojú rí nǹkan rí inú wa ó dùn sí ká tó tún wò ká dúpẹ́ ká polongo ẹ̀ ṣùgbọ́n bá a bá fojú gan ní nǹkan bí tó fojú gan ní nǹkan nǹkan tí ò dáa lára ọmọ làkejì ẹ ah tó o bá rí ọmọ ìyá rẹ Lámídì la ilaha illallah muhammadu rasulullah ìtẹ̀mọ́ tó kọ́wọ̀ ó wọ sàmìdí sórí dimash tó bá rí bàtà tó tẹ̀ wọ̀ sí aṣọ náà báyìí ah, ó ti wá bàjẹ́ tán wọ́ fojú tiyẹ ó fi dúpẹ́ fún ọlọ́run ó fi ń kọlu òfin ọlọ́run bákan náà wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀. ọ̀kọ́lá fáwọn ah. aṣọ́kọ̀ ọ̀sìnẹ́yìnì. ọ̀dà bá a bá wá ní etí tí ọlọ́run ọba fún wa tá a fi ń ṣàǹfààní tó wà létí wa tá a fi ń gbọ́ ọ̀rọ̀ kí wá ní ọpẹ́ etí. إن سميت بهما خيرا رأيته إن سميت بهما خيرا رأيته رأيته ó ní nígbà tí o bá fi etí rẹ méjèèjì fi gbọ́ nǹkan rí tó fi etí rẹ méjèèjì fi gbọ́rọ̀ rí tó fi etí rẹ méjèèjì fi gbọ́ ìró rí ìwọ gbìyànjú láti ṣàfihàn rẹ̀ láti sọ gẹ́gẹ́ bó o ti ṣe gbọ́ ẹ wo ohun ń ṣẹlẹ̀ ní ayé tá lẹ́nìí etí ẹnì kọ̀ọ̀kan wa tá a bá gbọ́ ire tá a bá fi gbọ́ ọ̀rọ̀ malakeji wa ní dáadáa a bá fi gbọ́ nùvẹ́lì dáadáa a ní polongo ẹ̀. inú wọn tún mọ bàjẹ́ rẹ. a tún mọ banújẹ́ lórí ẹ̀ ni hmm. ewu tí ẹ ní láhàúlà wàlà kùwàtà ìlà abẹ́là òun tí ẹ ní kọ́lé ọmọ tí ẹ ló gbé sàmẹ́ òun ló fẹ́ so igi àbọ̀ òun ló fẹ́ bímọ òun ní polongo ẹ̀ ṣùgbọ́n kó lè gbọ́ àyídá ọmọ ìyá rẹ̀ kó lè gbọ́ pé ọmọ ìyá rẹ̀ kan wọ́n ti sí kọ́mísẹ́ríà ọmọ ìyá rẹ̀ kan ó ń lọ tribunal ọmọ ìyá rẹ̀ kan ó di ẹni tó wọ tó wọ prison òun ni wọ́n máa polongo nínú rẹ̀ ó máa dùn ló máa wí káàkiri. ìyáṣẹ́ mi tàbí máa ṣàwọ̀ dáfà tàbí. ìwọ gbìyànjú má ṣe jẹ́ ẹni tí ó máa wá àti gbọ́ ìró ọmọ ìyá rẹ̀ àbí ìró mùsùlùmí àbí ìró alábàágbé rẹ̀ ládùúgbò láburú tó o bá ti lè gbọ́ aburú báyìí ìwọ bò mọ́lẹ̀ pé ah ẹnu mi kọ́ ni wọ́n ti gbọ́ hmm. ẹlòmíì wà ọ̀fọ̀ lòun mọ́ tó ń tiẹ̀ kò sí nọ́vẹ́lì kan tẹ bá ti rí àpẹẹlẹ báyìí kí a mọ̀ kó fẹ́ tún fọ̀ ni nítorí pé gbogbo ìgbà tí wọ́n bá sọ pé mo fẹ́ ṣe ìyàwó àbí mo fẹ́ mo bí mo fẹ́ ṣe súná kì í jẹ́ dùnú ẹ̀ ẹ̀rí sàárà etí tí ọlọ́run fún wa tá à ń lò tí ń ṣàǹfààní fún wa yìí bá a bá dúpẹ́ rẹ̀ ká du pẹ̀lú pé ká gbọ́ nǹkan dáadáa ká sì polongo ẹ̀ ká gbọ́ nǹkan dáadáa ká ṣàfihàn rẹ̀ ká gbọ́ aburú ká bò mọ́lẹ̀ pé ẹnu mi kọ́ ni wọ́n ti bọ̀. ó tún wá ń padà béèrè lẹ́kẹ̀ẹ́ náà. kọ́lá fama ṣoko olè adéyìnì. kọ́lá látara fóso bí ibà máa lè ṣàlàhùn máa. kí wá ní ìdúpẹ́ ọpẹ́ kí ni ìdúpẹ́ ọwọ́ bá a bá wọ ọwọ́ wa méjèèjì oore ní látọ̀dọ̀ ọlọ́run kí ni ìdúpẹ́ rẹ̀ ẹ̀rín nínú àwọn oríṣi ọpẹ́ wà kí ni ìdúpẹ́ ọwọ́ wọn ní ọwọ́ rẹ o bá fẹ́ dúpẹ́ rẹ ni wípé ìwọ gbìyànjú ohun tí ì ṣe tiẹ̀ má ó gbé o má jẹ́ rẹ ó gbé ohun tí ì ṣe tiẹ̀. látàá kó sọ bí ìmọ̀ àmàlẹ́ ìṣàlàkùn máa. àní má jẹ́ rẹ ó fọwọ́ kan obìnrin tí ì ṣe tiẹ̀ látàkùn bíi máa máa lè ṣàlàkùn máa. àní má jẹ́ rẹ ó fọwọ́ kan pọ̀tábù tí ì ṣe tìyẹ látà àkóso bí ìmá láàrin ìsàlẹ̀ ọ̀hún máa. ká ṣọwọ́ wa méjèèjì ká má fi ṣe ohun tí ó da ohun tí ó lòdì sọ́lọ́ nítorí wípé ẹni tí ọlọ́run fún lọ́wọ́ àwọn nǹkan wà tó ṣe wípé kò sí ọwọ́ lọ́wọ́ wọn hmm. kò tẹ̀sí kò tẹ̀ tó ohun tí wọ́n ń gbé jáde fún wa lẹ́ni lóríṣiríṣi nínú àwọn àwọn fídíò tí wọ́n ń jù fún wa lórí Facebook lórí hmm. WhatsApp táàárín àwọn kan tí wọn ò ní ọwọ́ tí wọ́n sì ń lò gbésí ayé wọn pẹ̀lú pẹ̀lú ìyàlẹ́nu ìwọ tọ́lọ́run wá fún ní ọwọ́ méjèèjì tó ń lò ìdúpẹ́ ọwọ́ rẹ ni wípé mọ ohun tó fẹ́ fi ṣe tó lè fi kọlù òfin ọlọ́run ẹni bí àbí Hazim bó ti ṣe ń kà á fún arákùnrin yìí látara mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn jẹ́ káwa náà máa kà á fúnra wa bó bá fẹ́ dúpẹ́ ẹsẹ̀ ńkọ́ bó bá fẹ́ dúpẹ́ ẹsẹ̀ ìwọ náà ti mọ̀ pé ò gbọ́dọ̀ fi rìn lọ bí tí ò yẹ kó rìn lọ. Ah, ó mọ̀ fi rìn lọ lé ọlọ́run ọmọ sùn ní lọlé ẹ̀kọ́ ọmọ sùn ní lọlé ẹbí ọmọ sùn ní lọ bí àti lọ tún ìjọ mùsùlùmí ṣe àbí àti lọ parí ìjà fáwọn oníjà méjì fáwọn ọkọ àti ìyàwó ẹsẹ̀ ti yẹ ìwọ mọ ohun tó o fẹ́ fi ibi tó o fẹ́ fi rìn lọ kó ba lè jẹ́ dúpẹ́ ọpẹ́ hmm. bó bá fẹ́ adúpẹ́ abẹ́tọ́lọ́hún fún ẹ ńkọ́ àtọkùnrin àtobìnrin abẹ́tọ́lọ́hún fún ẹ kálámù tọ́lọ́hún fún ẹ tó wá ń tì bọ̀ bí tí ò yẹ kó o tì bọ̀ ṣó òun dúpẹ́ fún ọlọ́run ni àbọ̀ òun fi ṣe ọlọ́run. àfi gbọ́dọ̀ yà àdínkù sọ́dọ̀ kan. ibi tó wá yẹ kó o fi sí bó o bá ń fi sí bó o bá ti ń fi sí bẹ́ẹ̀ náà ló fi mọ ní ládá ló fi mọ ní ẹ̀san ló fi mọ ní olè lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin ìgbàpamọ́ tí ọlọ́run fi sí ẹ lọ́dọ̀ tó ní ẹnìkan ò gbọ́dọ̀ débẹ̀ àyàfi ẹlẹ́tọ̀ rẹ̀ bó o bá wá ń sọ tó fi sí tó gbé fẹ́ni tó yẹ ó gbé fún o fi ń dúpẹ́ fún ọlọ́run ẹni tó bá wá ń gbé síbi tí ò tọ́ tó ṣe wípé atọ́kọ atalè ẹni bó ti ń tọkọ lọ́rùn tán ló tún ń talè lọ́rùn bó ti ń tọkọ lọ́rùn ló tún ń talè lọ́rùn wọ́n sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n náà mọ̀ mọ̀ wípé jáà náà mọ̀ rẹ̀ látàyé ló ti jìyà náà títí fi dálì kìyàmà nítorí pé oore tọ́lọ́run ṣe fún ẹnì o ò dúpẹ́ rẹ̀ o fi ń kọlu ọlọ́run fi ń ṣe ọlọ́run ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí lọ bá a bá wá kú níbẹ̀ a bọ̀ sí arkan bàbá ní arkan ṣùkọ̀ nítorí àti anua, àti arkan ó ṣe kí ni o méjèèjì ń jọra àwọn bọ̀ náà ni bá a bá wá lọ bẹ́ẹ̀ títí wọ́n sọ fún wa wípé arkan ṣùkọ̀ mẹ́ta lòun náà. al-i'tiraf bi ni'amillahi min al-qalbi. àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé kéèyàn ó dá a mà kó sì wá mú bẹ́ẹ̀ wípé gbogbo ohun tí bá ti ń jẹ́ oore lọ́dọ̀ tòun lọ́dọ̀ tòun ẹ̀mọ ẹ̀dẹ́ ènìyàn kóun máa fi ọkàn fi dá a mọ̀ wípé kò láti ibì kan wá. ẹ̀dá kan ò lè gbọ́n gbọ́n gbọ́n gbọ́n gbọ́n kí wá di olóore fúnra rẹ̀ àfẹnitọ́lọ́hún bá darí oore sí lọ́dọ̀ gbogbo ohun tó bá ti dé báyìí tó ti dọ́dọ̀ rẹ lóore mọ̀ wípé fúnra ara ọlọ́run ó wu ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ nú ọkàn rẹ wípé èyí yìí nínú kẹ ọlọ́run ọba ni. wàá ní sítàmà ìṣòwò ìdí ni àlá. nítorí wípé bí gbogbo ẹ̀dẹ́ ènìyàn bá kó jọ tí gbogbo àlìjànú kan bá kó jọ àlá àyànfà kàbí ṣe é lámì láàyànfà nǹkan ìlàbí ṣe é kọ́tàkátàbà ọ̀làọ̀là. wọ́n bá péjọ tán ju ogún tán ju ọgbọ̀n lọ tí wọ́n ní àwọn fẹ́ ṣe orí kan àwọn ò ṣe orí kan fún ẹ lágbájá ààrẹ mọ́kà ẹni mọ́kà tí wọ́n rẹ̀ ẹ́ nì mà bó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run tó ṣe tán tó fẹ́ fi lé ẹ lọ́wọ́ kò sì ní sọ̀kalẹ̀ ṣe fẹ́yàn kan kọjá pé àwọn ara wa náà ni ó ràn síra wa al-i'tiraf bi ni'amillahi min al-qalbi. ká mọ̀ nínú ọkàn wa wípé fúnra ara ọlọ́run òun náà ní í ṣoore fún ẹ̀dá ẹlẹ́kejì. al-ikrahu bil-lisani bin-ni'ma. ká mọ̀ wá fi ẹnu wa polongo nínú oore tí ọlọ́run ọba ṣe fún wa wípé ee mo dúpẹ́ ọba tó ṣe yìí mo dúpẹ́ ọba tó ṣe yìí bákan náà ẹlẹ́kẹ̀ẹ́ta. ìsìnmáàlú ní ìmọ̀ tó fi rí dọ́gba. ìmọ̀ wa lo ihun tí ọlọ́run ọba ṣe fún wa sí ojú ọ̀nà tọ́lọ́hún. àfọwọ́n àmọ́ ayídi yóò jẹ́ kí n rántí àwọn arákùnrin mẹ́ta kan nínú hadith Abi Huraira. tó sọ fún wa wípé. inna sara. innahu sami'a an-nabiy إن ثلاثة في بني إسرائيل أبرص وأكره وأعمى بدا الله أن يبتليهم àbáṣà iléyìn mẹ́lẹ́ka. ẹ a ní lọ púpọ̀ nínú kíka rẹ̀ nítorí wípé àsìkò náà ò ní tó wa mọ́. àwọn mẹ́ta kan nínú àwọn ẹ̀dá ọlọ́run àkọ́kọ́ ọbẹ̀ òun náà ni ẹni tí ọlọ́run ọba ó fi àdánwò kan tí ara rẹ̀ dẹ́ pẹ́ta abúrọ́sù ara rẹ̀ dí pẹ́ta ẹni ara rẹ̀ dàbí lẹ́pọ̀ ọ̀bí ìdàgbé ibìkan da ibìkan ò da ṣá ó ní àdánwò nínú ara nínú àwọ̀ ara rẹ̀. wàá kan á kò. ẹlẹ́kẹ̀ẹ́jì òun náà ni ẹni tí ọlọ́run ọba tó pa lórí pípa lórí ti irun ìdajì kọ́. Mm pípa lórí àìmọ́lì irun lórí ṣẹ́ni ẹni tó bá rí jìnnà yóò rí nǹkan bàbá dọ̀dọ̀ àwọn nǹkan nílùú kan ẹ mọ̀ rí àwọn àdánwò náà lóríṣiríṣi tó ṣe pé sẹ́ eré náà kàn dàbí bí egbò kan ni kò ní sírun lérí ẹ̀ kò ní sí nǹkan kan lórí ẹ̀ jù bẹ́ẹ̀ náà àdánwò ẹlẹ́kejì nu ẹlẹ́kẹ̀ẹ́ta àdánwò tiẹ̀ náà ni ojú kò lójú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ọlọ́run wá ṣetán láti mì wọ́n wò láti wo ímánì wọn láti wo Kini ni ẹ̀mí wọn kini ni ẹ̀mí wọn níbi ọpẹ́ sí ọlọ́run. bàbá àṣà ilẹ̀ yìí malakan. ọlọ́run wá rán ọ̀kan nínú àwọn màlẹ́kà rẹ̀ àwọn bá àfin rẹ̀ ó rán sí wọn rírán sí wọn tó rán sí wọn ó rán sí wọn láwọ̀ ọmọ èdè ènìyàn fàátàlà abọ́gàsù. ó wá wá ọ̀dọ̀ alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ alára jákujàku alára mọ̀nàmọ̀nà. àkọọ́lá ayọ̀sẹ́yìn àhábọ̀ ìlẹ́kà. ìwọ̀n sọ fún wípé tọ́ níbi tí mo dé yìí mo ni àní mo ní kí n bi ẹ́ léèrè wípé nínú ìgbésí ayé ẹ kí ló fẹ́ kí ló wù ẹ́ kó sọ fún mi kí n gbìyànjú wọ́n wá ń sọ fún arákùnrin náà ó ní ohun tèmi fẹ́ òun náà ni àwọ̀ tọ́lọ́wọ́n bá fún mi yìí ń dojú tì mí pípọ̀ ìbẹ́gbẹ́ pé hmm. ìbágbà mu tán bá rí mi wọ́n ìfẹ́ ń bá mi ṣe àwọ̀ náà ní ń bà mí nínú jẹ́ jù pàmàṣá òun. jama nígbà tí arákùnrin yìí ti ń jẹ́ màlíkà ọlọ́run tó wá ń wo ẹni tí ọlọ́run fi àdánwò kan ó ní ohun tí ń ṣe ẹ́ náà nu àwọ̀ náà ló fẹ́ kí ọlọ́run pàtọ́ ń bẹ ọlọ́run fún ẹ pẹ̀lú ògùn ọlọ́run àwọn náà ó sì parọ̀ ó sì wá bẹ ọlọ́run náà lóòótọ́ ó wá fi ọwọ́ pa ní gbogbo ó wá fọwọ́ pa lára báyìí ìmọ̀ fọwọ́ pa arákùnrin yìí lára gbogbo ohun tí ń jẹ́ àléébù nínú ara rẹ̀ gbogbo ohun tí ń jẹ́ àbùkù àwọ̀wẹ̀ gbogbo ẹ̀ pátá sì chẹ́ǹjì. Kàzáàbà ànúhù. Nígbà tí ó ṣànṣe, ó tún wá ń bi léèrè wípé lẹ́yìn èyí ni kí ló tó fẹ́. Ó ní ohun tí mo nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn ìgbà táwọ̀ mi bá ti dáadáa. Ó ní mo nífẹ̀ẹ́ láti sin àwọn àràkúnmí tí n bá rí ràkúnmí àwọn ràkúnmí tó da ìmọ̀ sí olóògbọ́nà láti àti ara ràkúnmí ní mídìí ọlá hmm. ó wá kó ràkúnmí márùn-ún ó kò ti lọ́dọ̀ àsìkò ti lọ ẹ jẹ́ ká bọ́ ó ní ọlọ́run fà àlùbáríkà sí fún ẹ lẹ́yìn yìí ní ká bọ́ sí ìpele ẹlẹ́kejì ẹlẹ́kejì èyí tí ò ní irun lérí hmm. ibi léèrè pé kí ni ìwọ náà fẹ́ràn jù láyé màá tó dọ́dọ̀ tiẹ̀ ó ní ohun tí mo fẹ́ràn ni wípé eré mi bó ti ṣe wà yìí ń bà mí nú jẹ́ torí eré àwọn ẹlẹgbẹ́ mi gbogbo ò sí mò ń fẹ́ kí ọlọ́run ọba kó fún mi lálàáfíà kí erí mi kó hu irun kémi náà yáyì kí n jọ èèyàn tọ màlẹ́kà yìí wá ń bi léèrè lẹ́yìn èyí ni kí ló fẹ́ ó ní èmi ń tèmi mo nídìí mo fẹ́ràn màálù láti máa sin màálù tí bá rí màálù pẹ̀lú ògo ọlọ́run látara ẹ̀mí jẹ́ èèyàn ọ̀fun láti kún fàyẹ̀kún ọlọ́run eré tiẹ̀ náà padà dá irun padà wérí rẹ̀ ó wá bun ẹran ó kó fóun náà wípé máa sin ẹran kó máa fi gbádùn jàmá ó wá padà sọ́dọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta tí ń jẹ́ afọ́jú kí ni wọ́n fẹ́ nílé ayé òun náà ń padà ó ń sọ fún wípé ìhùn fẹ́ nǹkan kan ju wípé òkùnkùn tí mo wà yóò tẹ́ mi lọ́rùn bọ́lọ́run bá lè dá ojú padà fún mi yóò dùn mọ́ mi pípọ̀ jàmá lẹ́yìn ìdá ojú padà kí lo tún fẹ́ ó ní mo fẹ́ràn àti máa sin ẹran alákọ̀ọ́kọ́ òun ní di àkúnmí ẹlẹ́kẹ̀ẹ́jì òun ní di màálù ẹlẹ́kẹ̀ẹ́ta òun ní di ẹran ọlọ́run wá ṣe fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ago náà ti lò ibo mo wá ń lọ ni wípé ìṣe fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ọlọ́run ọba mi ọba àlékè ọlá ó fi wọ́n lẹ̀ wọ́n lò gbà lọ sálá lóhun nígbà tí wọ́n àti ibẹ̀ oníràkúnmí ó ọlá onímàálù ó ọlọ́rọ̀ ẹlẹ́ran òun náà dá lásìsìkì ọlọ́run tó wá padà dá màlẹ́kà padà ní àwòrán èèyàn ní àwòrán tálíkà ṣẹ̀yìn màlẹ́kà ti wá lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ hmm. ní àwòrán ẹni tó fẹ́ wá ṣoore màlẹ́kà tó wá padà wá ní àwòrán ẹni tó fẹ́ wá ṣe kí ni o tó fẹ́ wá tọrọ onídìí ìrànlọ ọlọ́dọ̀ alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ aláwọ̀ páyípáyí gíní ibi tí mo onírìn àjò ni mí. ọ̀kan ọ̀la ọ̀jọ̀ ló mẹ́sìkì ìdájọ́ onírìn àjò ni mí níbi tí mo sì dé yìí mo takú mò ń fẹ́ pé látara ọlá yín màbá ẹ ràn mí kémi náà ò jẹ́ èèyàn ó ní kíní kí ló wá ṣe agbára mi ni mo fi ṣe gbogbo iṣẹ́ yìí ọlá pé mi náà jogún lọ́dọ̀ àwọn bàbá bàbá bàbá bàbá mi ló jẹ́ kí mi náà débi tí mo rí wọn náà lọ ṣiṣẹ́ kí ló ń wá ní kankan tí mo kóra ẹ bọ́ta hmm. ó lè dànù hmm. arákùnrin yìí òjíṣẹ́ ọlọ́run yìí ó tún wá padà lọ́dọ̀ ẹlẹ́kejì hmm. tí ń jẹ́ ẹni tí erí ń tí wọ́n fún nírun tí wọ́n fún ní màálù tó wọ́n bàbá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ onírìn àjò ni mí Eh, ẹ̀rẹ́ bá ní ohun tẹ́ ṣe fún mi tẹ́mi náà ó fi jẹ́ èèyàn títẹ̀ fi dé lu ó ní kí ni kí ni kí ló wá ṣe sọ́dọ̀ mi ni wọ́n rẹ̀ wá ta ló rẹ̀ ata ìta ìní kankan tí wọ́n fẹ́ ṣe fún wọn. tó hàn létí ń pé àṣebẹ́ yìí náà ò ní sàlárà. Ah, ẹ ẹ rántí pé àná ti yín náà bó ti ṣe rí ah, tí Ọlọ́run fi wá ṣe yín báyìí lé nìyí ẹ gbìyànjú ẹ ṣe kankan fún mi náà kémi náà lè jẹ́ nǹkan ó dàbọ̀ ta ni. ọ̀rìn kúńtà káàsì bá ń fásọ ìyá kọlọ ìlà máa kúńtà. gbólóhùn tí arákùnrin náà máa ń wí èyàn tí ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run náà tó gbà tó dọ́là alákọ̀ọ́kọ́ tó ní látọ̀dọ̀ àwọn baba ńlá òun ni baba ńlá òun ni lòun ti dọ́là ó ní ó dà kò baba kí n máa lọ tó bá jẹ́ òdodo náà lẹ́ bá sọ ni ọlọ́run bá kó bá yín san yín lẹ́sàn rẹ̀ bó sì jẹ́ rọ́nà lẹ́ bá pa kọ́lọ́run bá yín tó ń sọ fún wípé tọ̀ mọ́dé ẹ̀bùnmí ohun tẹ́ ẹ bá ní ẹ̀bùnmí nítorí ìtọ́lọ́hún mm. jàmọ́ nígbà tí ó dé ọ̀dọ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ń sọ fún pé ah ìbòlẹ̀ tí ń bọ̀ onírìn àjò ní mi láti fi gbọmọ tí ń bọ̀ owó tán sí mi oúnjẹ tán sí mi kankan tán sí mi mi lówó mi láṣọ mi ní ẹ̀dákùn ntẹ bá ní ẹ fi dá mi lọ́lá. wọ́n ní kọ̀dọ̀kún tó a máa fà ọ́dọ̀ wá àbàṣọ yìí. nígbà tí ẹnì kẹta ń yanu lẹ́kẹ̀ẹ́ náà ó ní mẹ̀kúnnù ọlọ́run tálíkà ọlọ́run ẹrú ọlọ́run máa wọlé bọ̀ nítorí wípé èmi náà tó rí ń bí yìí lánàá. ọ̀dọ̀ wá àbàṣọ yìí. afọ́jú ni mí o mi ò lójú ṣùgbọ́n lẹ́ni ọlọ́run bá dá ojú padà fún mi ó dá mọ́lẹ̀ padà fún mi kò wá fi mọ bẹ́ẹ̀ mọ́ olùsìn ní nílànà ìrí jẹ dandan ìrí mu lánàá àmọ́ lẹ́ni èmi náà ti di ọlọ́rọ̀ èmi náà ti ń fúnyàn jẹ wọlé mi wàgbàlá mi kí ló ní. àwọn máa ṣe ìta. ihun tó o bá nídìí mo fẹ́ kí o máa mu owó ló fẹ́ ni ọlá ló fẹ́ ni ọrọ̀ ló fẹ́ ni òun ní í gbà òun ní í gbà. jama ọlọ́run ìlà àhírò kalẹ̀ ọmọ mi ṣe yẹn. ẹrú ọlọ́run kẹta yìí ó fi ohun tí ọlọ́run ọba ṣe fún ó fi dúpẹ́ fún ọlọ́run ó fi ìwà sí tọ́lọ́hún gbé sí ó fi dúpẹ́ fún ọlọ́run kí ni ẹrú ọlọ́run náà sọ fún lẹ́kẹ̀ẹ́ náà ó ní gbogbo ohun tó kó sọ́dọ̀ ní mi nídìí kan bẹ́ẹ̀. àmsíkìmọ́lẹ́k. mú ọlá rẹ dání mú owó rẹ dání mú nǹkẹ́ rẹ dání ṣùgbọ́n ọlọ́run ọba ó máa ṣe kí ni o yóò máa bù sí fún ẹ. Hmm. jọmọ látara bẹ ọ ní alákọ̀ọ́kọ́ ó dẹni ilẹ̀ ńlẹ̀ padà ẹlẹ́kejì òrè wa yóò máa lékún bàbá wa ṣàyìnbóre sọ́lọ́run òrè wa yóò máa ṣe kíni yóò máa sọ̀kalẹ̀ jọ dọwọ́ èmi ọlọ́run ọpẹ́ ló yẹrù ká máa dúpẹ́ ẹ̀dá ẹ̀ máa yà láìmoore. ọpẹ́ ló yẹrù ká máa dúpẹ́ ẹ̀dá ẹ̀ máa yà láìmoore. àní ọpẹ́ ló yẹ mí kí máa dúpẹ́ ah. ọpẹ́ ló yẹ kó máa dúpẹ́ ọpẹ́ ló yẹ wá ká máa dúpẹ́ ẹ̀dá ẹ̀ má yà láyé mo rè ọpẹ́ ló yẹ wá ká máa dúpẹ́ ẹ̀dá ẹ̀ má yà láyé mo rè. dédé ọba olúwa mi ọba mi àdáni má gbàgbé ó ṣeun ìbò tó gbé wá sí bí màá ṣe kọ́ kì í ṣá ọgbọ́n wa ìbá ṣe pé a ti kú ní kékeré kálábì kú ọmọ tí bó ṣì lọ agbápá wa apá ń gbé a ò wá ṣẹ̀ mọ́lẹ̀ ká tó lè rìn a ò wá sò fún wa ká tó lè jẹ ìhun mélòó ni a rí kí àwẹ̀ mélòó ni a rí gbà síbẹ̀síbẹ̀ ò ń ṣàánú àwa ládùúrú oore tó wá ṣe yìí olóòfẹ́ nǹkan àfọ́pẹ́ ọlọ́run dákun má gbóhùn lẹ́nu wa a ṣetán láti fi ohùn wa gbé ẹ jama ìsìláàmù ẹ jẹ́ a dúpẹ́ gbogbo jama ẹ jẹ́ a dúpẹ́ ìsìláàmù wa ò tí ì pọ̀ tó a sì máa pọ̀ jù báyìí lọ ọpẹ́ ló yẹ wá ká máa dúpẹ́ ẹ̀dá ẹ̀ mọ́ yàrá yìí mo والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله